شرح كتاب التوحيد للإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله نبتي أكن بلوني هنا نباب ما جاء في من لم يقنع بالحلف بالله قوله باب ما جاء فيما لم يف فيما لم يقنع بالحلف بالله عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال لا تحلفوا بآبائكم من حلف من حلف له بالله فليصدق ومن حلف له بالله فليرضى ومن لم يرضى فليس من الله رواه ابن ماجه بسند حسن قوله لا تحلفوا بآبائكم تقدم النهي عن الحلف بغير الله عموما قوله من حلف, من حلف له بالله فليصدق هذا فليصدق هذا مما أوجبه الله تعالى على عباده وخضهم عليه في كتابه قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال والصادقين والصادقات وقال فلو صدقوا الله لكان خيرا لهم وهو حال أهل البر كما قال تعالى ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقوله إلى قوله أولئك الذين صدقوا وأولئك هم المتقون náà níbi tí a kà lónìí òun náà ni báàbù máa jẹ́ àfihàn yaqna bil halaf billah ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú búbúra búbúra pẹ̀lú ọlọ́run ọba níbi tí a kà lónìí pé ẹni tí wọ́n bá búra fún pẹ̀lú ọlọ́run fẹ́lẹ̀m yẹ́kùnà tí ó wá gbà tí kò tó ọ̀rọ̀ nípa ẹni yẹn yẹn ni pé tí ò yá yọ ọkàn pẹ̀lú nǹkan tí wọ́n búra fún un sí pẹ̀lú ọlọ́wọ́n ọba wọn ni pé kéèyàn ó máa báyàn sọ̀rọ̀ kéèyàn ọmọ wa ṣiyèméjì lérí ọ̀rọ̀ yẹn kẹ́niyàn wá ní wàlláhì sókè tó wá máa tó dáùtù àbí kí o tẹ̀ ní so irú ìdájọ́ ẹni yẹn nǹkan tí Islam sọ nípa ru ẹni bẹ́ẹ̀ òun náà ni afẹ́ka hadith tí Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah tí wọ́n mú wá òun náà ni hadith Ibn Umar wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí pé la tahlifu bi abaikum ẹ má máa búra pẹ̀lú àwọn bàbá yín mọ́ ẹni pé wọ́n máa fi bàbá yín búra pé mo búra pẹ̀lú àwọn bàbá ńlá wa mo búra pẹ̀lú àwọn àfa àgbà mo búra pẹ̀lú àwọn ṣéwù wa ni ẹ má máa fi wọ́n búra máa anábì ní man hulifa lahu billah ẹni tó bá wá fi ọlọ́run ọba búra fún falyusaddiq anábì ní kó gba ẹnìyẹn gbọ́ wa man hulifa lahu billah ẹni tó tún búra fún pẹ̀lú ọlọ́run falyarda kó yọnu yẹn ni pé kó jẹ́ kí nǹkan tí wọ́n búra fún un sí yẹn kó yọnu sí nǹkan ọ̀hún anábíwá ní wọ́n mẹ́lẹ̀m yọ́rùtọ́ ẹni tí ò bá máa yọnu sí kéèyàn fi ọlọ́run ọba búra fún un falaysa minallah olúwa ní irú ẹni báyìí ẹni yẹn kò kí ń ṣe ẹni tá a lè pè ní ẹni ọlọ́run ọ̀rọ̀ nípa ìbúra sheikh muhammad bin abdulhabi rahimahullah nínú àwọn ọ̀rọ̀ tí a ti kà kọjá náà ni sheikh abdulrahman ali sheikh fi ní pé qawluhu la tahlifu bi abaikum gbólóhùn tí anabi sọ pé ẹ má máa fi àwọn bàbá yín búra má wọn ni taqaddama nahyu anil halafi bi ghayri llahi umuman wọn láti kà síwájú ipe èèwọ̀ ni kíyàn máa fi nǹkan mí búra èèwọ̀ ni yányán gbogbo nǹkan tí bá ń bẹ láyé yìí àyífi búra gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá àyífi búra lápèjúwe kíyàn máa búra ipe mo fi àwọn bàbá mi búra àbí mo fi mọ̀lẹ́bí mo fi búra àbí mo fi àwọn tí wọ́n tẹ̀lé ìlú yìí mo fi wọ́n búra àbí mo fi àwọn ṣéhù wa òfin búra àbí àwọn àfáà yìí òfin búra ẹ̀ríkẹ́ ogun tí mo dákọ̀ yìí ẹ̀dá ọlọ́wọ̀n ọba ni wọ́n so bákan náà kéèyàn ní mo fi ìgbésí ayé mi náà búra àbí ilẹ̀ tí wọ́n sùn náà mo fi búra gbúrú àwọn nǹkan yìí Islam ń ṣe ní èèwọ̀ ẹlòmílẹ̀ a máa wò pé ah, kí ni ìdí gan pàtàkì tí wọ́n fi ní ká mọ̀ máa fi nǹkan míì búra àfọlọ́hùn òun ni pé ọlọ́run ọba tó dẹ̀dà kò fẹ́ kó jẹ́ pé kí nǹkan kan kó tó tóbi lẹ́mìíyàn nínú nǹkan tó ọlọ́run ọba dá kí nǹkan yẹn kó máa bá ọlọ́run ọba ṣe títóbi kó máa bá ọlọ́run ọba pín títóbi nínú ẹ̀mí ọmọ èèyàn ẹ̀rí pé ẹni tí ọba ń fi nǹkan kan búra nǹkan yẹn jẹ́ nǹkan tó tóbi ni ó sì jẹ́ nǹkan ìbẹ̀rù ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá tata fi wà ní kékeré fúra pé kíní yẹn ò fi bẹ́ẹ̀ sí mọ́ nísìn tí yẹn bá ń parọ́ wọn fi aṣọ funfun lórí bẹ́ẹ̀dì fi búra funfun lórí bẹ́ẹ̀dì ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ó so ayewa àjáyàn pé à ah, ìrọ́lì ń pa o so ibe ni o ti gẹ́ẹ̀tì pé àṣé ìbúra lódodo nǹkan tó bá tobi to je nǹkan ẹ̀rù iná lè fi nbura so yi ni ọlọ́ọ̀bá azza wa jal lọ́wọ́ ajé kó yí ànábì sallallahu alaihi wasallam wípé àní gbogbo tí bá ń jẹ́ títóbi ìyẹn lè máa pán èèyàn lé àmẹ́yìn tóbi lọ́dọ̀ yàn kẹ́nìyàn wá ga bí ọlọ́run lọ́dọ̀ rẹ̀ so èèyàn padà máa fún ẹnìyẹn ní ẹ̀tọ́ ọlọ́run ọba náà ni gbogbo ẹni tó wá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba lódodo fẹ́ sí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹnìkan ga lójú yẹn kọ́ ga bí ọlọ́run lójú rẹ̀ ṣẹ́rìtẹ́yìn bá ń ga bí ọlọ́run lójú yẹn abẹ́ni ń tóbi nínú ẹ̀mí rẹ̀ tí ẹ bá ní ní kúnlẹ̀ fún yẹn ẹni tó ga lẹ́mìí rẹ̀ yọ́tọ̀ bá pàdé rẹ̀ ó kúnlẹ̀ fún tìyẹn ò túmọ̀ sí pé kò túmọ̀ sí pé yàn pọ́nyàn lé yàn pàtàkì yàn ọ̀tọ̀ ni yíò ọ̀tọ̀ ni kéèyàn ga nínú ẹ̀mí yàn so ẹnìkan kìí ga nínú ẹ̀mí yàn ẹ rí i pé orin kan máa ń bẹ táwọn ní Sufi máa ń kọ wọn ni hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah wallahi tó ẹkùn tó bá ma ń sọ tí bá ma ń yé wọn ni tán sì ma ń mú lò àmá ẹsẹ̀kẹsẹ̀ náà wọ́n ti bà nǹkan yẹn jẹ́ wọ́n ni hasbi rabbi ọlọ́wọ́ bá mi tó mi òun lọ pàtàkì ló tó ní ó tó mi jallallá ọlọ́wọ́ bá yẹn tó mi ó bù háyà púpọ̀ ma fi qalbi kò sí nǹkan kan nú ẹ̀mí mi ó tó tóbi ghayrullah àfọlọ́hùn ẹ̀wọ̀n kan sẹ́ni tó bá ṣe pé ọ̀rọ̀ yẹn bá jẹ́ òdodo lẹ́nu rẹ̀ ni ǹjẹ́ ó tó lè máa pe ṣé Abdul Qadir ẹ́ mọ́dádìyà Abdul Qadir tí ó lè máa wíyìn wọn ní kábùlù Qadir tó máa kó tó máa ṣe kíni kó tó máa wá ṣe mọ́dádì fún ò ní sọ pé madadi ya rasulallah ò nílé wí ò nílé wí torí wọ́n ló ti sọ pé hasbi rabbi jallallah wọ́n ló ti wí bẹ́ẹ̀ ma fi qalbi ghayrullah ìgbà tó wà dákọ̀ ànábì sí ṣéwù kan lọ́wà dákọ̀ mọ́ sí àfáà kan lọ́ bẹ́ẹ̀ náà ni kí ọlọ́run bó tóbi lẹ́mìyàn kí nǹkan kan mọ́ tóbi lẹ́mìyàn ní ti islam ní lọ́dọ̀ wa wọ́n tó ní pọ́lọ́wọ́ bá tóbi lẹ́mì rẹ̀ kẹ́kọ̀ọ́ tóbi lẹ́mì rẹ̀ o ní pa kúbẹ́kúbẹ́ lúgúlúgú fún ṣéhù kankan o ní pa lúgúlúgú fún ṣéhù kankan kìí ṣe pé bọ́yá tàbójú di ẹnu bá ẹkọ́ kí ó kí sàlámù alékùn ẹnu bá ẹkọ́ rẹ́rìn sí ọ̀rẹ́rìn sí àmọ́ pé ọmọ wa gba lúbẹ́lúbẹ́ fẹ́ni ǹhún kò sí ti ń jẹba kò stage tí tí súnà bá jòkó lẹ́nu yẹn ní tí ó bá kọ́ mú ọdé lè ọba náà ọ lọ rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni ẹni mi ọ̀rẹ́ ni ẹ ẹlẹ́ni kúnlẹ̀ tẹ́ bá délé ọba ń kọ́ ní tí ó gbé mi délé ọba kìí ṣe pé ilé ọba ní ọ̀wá sọ pé èmi kọ́ ní ìnàjú lọlé ọba bá ẹni tó bá ìnàjú ọba ní ó fún gbárùn tó bá ní pé wọn ò ní kúnlẹ̀ síbí wọn lọ́wọ́ wọn sálẹ̀ gbagan àwọn olùgárí wọn nà ní ẹgba torí pé kí ni òun ló wá bá wọn tí wọ́n bá sì nà lẹ́gbàá wọn ọ̀jẹ̀bí àmọ́ ń tí ó pé àwọn gangan ni wọ́n ní ìdílé pé náà ọ wà àfikọ́ wà ó àá ọ lọ pẹ̀lú fọ̀kànbalẹ̀ ni ọ lọ pẹ̀lú fọ̀kànbalẹ̀ ó sì débẹ̀ ó dúró rẹ̀ ó sì dúró rẹ̀ náà ni so tó di pé kí ni hasbuka rabbuka jallallah ma fi qalbika ghayrullah so òun ni pé kí ọlọ́run ọba kó tóbi lẹ́ni èèyàn ara ọ̀nà tó lọ mọ́ fi ń tóbi lẹ́ni èèyàn tí kì í ní nǹkan tí ó challenge nínú ẹ̀mí èèyàn ara rẹ̀ ní búbúra búbúra tí ẹ bá ti fi nǹkan mí búra a jẹ́ pé tóbi inú ẹ̀mí yẹn tobi tóbi lẹ́mi rẹ̀ nǹkan kan tí ń challenge rẹ̀ ni nǹkan kan ń tako nǹkan yẹn nú ẹ̀mí rẹ̀ pé ń hmm, ọlọ́run nìkan kọ́ nílànà náà ni ó fi wá ń kì wá nílọ ànábì ní ẹni la tahlifu bi abaikum wala tahlifu illa wa antum sadiqun ànábì sọ bí a ti kàyẹ síwájú ànábì tó wá sọ pé man halafa bi ghayri Allah faqad ashrak ẹni tó bá ń fi nǹkan mí búra tí nǹkan yẹn tó bá bí ókú sọ́lọ́run ní tí wọ́n ní kìí sọ́lọ́run ànábì ni ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run náà ni ṣe kìí sọ pé takọ́dàmẹ́ náhayú ànìlẹ̀hẹ́lẹ̀fì bẹ̀rẹ̀rẹ̀lá ìmúmọ̀n gbé yányán ni gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ fi nǹkan mí búra fi Allah subhanahu wa ta'ala ẹ wá wò nínú títóbi tó ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala òun wá lè fi nǹkan tó fi nǹkan tó bí hazel balẹ̀ ìbúra sẹ́ pẹ̀lú mo fi ìlú ìbúra ẹni pé ìlú maka wàṣọ́ms wàṣọ́ms wàdùháà wàlùkọ́mẹ̀rì ìdá tẹ̀láha tí ó bá ń kẹ́ ọlọ́nà òun fi òun búra òun fi òṣùpá búra iná ni àfófin ní pé billahi alhalaf bima khalaqa wala yanbaghi limakhluqin an yahlufa illa billah ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè fi tó bá wù búra nú ẹ̀dá tó dá àmọ́ mi ènìyàn ọ gbọ́dọ̀ fi nǹkan kan búra àyàfi fi búra so òun náà ni pé gbà tí ànábì sọ pé tẹ́ ẹ bá búra pẹ̀lú nǹkan míì èèyàn ṣẹbọ ó túmọ̀ búra ilẹ̀ tí wọ́n sùn rí mo fi búra ìṣẹ́bọ ni pẹ̀lú ọlọ́wọ́n ọba torí pé nǹkan yẹn ń tóbi lójú yẹn ni nǹkan yẹn pàtàkì ó tóbi lójú rẹ mẹ́lẹ̀ yẹn fi fi nǹkan yẹn búra tí wọ́n bá ní mo fi kọ́kọ́rọ́ pé nìyẹn bá fi búra ó mì pé n ti ń sọ ni pé kọ́kọ́rọ́ yẹn irin ni irin sì ní kódà lóyún ni orí sí òògùn tóun ṣe lòun fi búra yìí so nǹkan yẹn tóbi lẹ́mi rẹ̀ náà ni èèyàn fi ń búra so kí nǹkan kan kọ́ mọ́ atóbi lẹ́mi yàn kí tàfíìdì yẹn kó dá dúró iná ni Ànábì sallallahu alaihi wasallam náà ló fi ń sọ tí ń sọ tàfíìdì nínú ẹ̀mí wa pé nǹkan yìí ara tó lè kó bá ìgbàgbọ́ yẹn ni ẹ̀wọ̀n kan náà níta máa ń ṣàlàyé pé n ti máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ní ẹbọ àwọn nǹkan tó rọrùn púpọ̀ jù ní tó rọrùn púpọ̀ jù náà ní kọ́ra tí èyí kà fún ni tí èyí kà fún ẹwọ́n ká ń sọ yìí nìsín pé kí wọ́n máa fi nǹkan ní ìbúra pé wọ́n á gbọ́ kẹ́nìkan ní mo fi ṣé wọ́n fi kọ́ ní ìbúra ẹ mo fi ṣé wọ́n amẹ́dà ti dá ní ìbúra sọ pé ẹni tí wọ́n bá fi búra fún gan tó ń gbẹ́bá já láìmọ̀ kan ní olè ó dùn pé ah, àwọn ẹni ọlọ́run ló fi búra fún mi yìí ọ̀rọ̀ wa ti yanjú báyìí so kò sí ní mọ̀ pé tóun ṣe yẹn ẹbọ ni pẹ̀lú ọlọ́run ọba kò ní mọ̀ kódà tó bẹ lé ní ìgbàgbọ́ délẹ́wù pé tí n bá fi orúkọ ṣéwù yìí búra fọ́lọ́hun tí n bá fi búra fún yàn lórí irọ́ ayé wọn ó rí bákanbákan pé àlámọ̀rí wọn dàrú irú ẹni yẹn ẹ̀bọ tí wọ́n gbé ẹ̀kú ní Islam lẹ́nu yẹn ṣe ẹ̀wù kan bí ọ̀rọ̀ ẹ̀bọ ti lágbára tó náà ni Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah bàtí wọ́n sọ nínú tírà wọn Jala'ul Afham pàtó ń ṣàlàyé bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe mójú tawhid wọ́n ní anabi sallallahu alayhi wa sallam abda awa afara anabi sallallahu wa aada anabi bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tawhid ni wa aada anabi tí wọ́n máa ń rìpítì rẹ̀ ní gbogbo gbà máa ń rìpítì nípa ọ̀rọ̀ tawhid kò fi gbà kẹ́pà ọ̀rọ̀ tawhid rí wa aksara wa anabi sallallahu alayhi wa sallam gbà mí anabi ọ̀sọ̀rọ̀ tawhid fáwọn èèyàn lọ́dọ̀ tí ó kúrú lọ́kùnrin asọ́ ní sọ́mrì yóò sọmaráìsì rẹ̀ wà ápùnàbà ìgbàmí ànábì ó sì sọ tí ó gùn nítorí pé kí ni kí ọ̀rọ̀ tàwọ̀ṣìdì yẹn kọba lè yí àwọn èèyàn so náà ni ọ̀rọ̀ tàwọ̀ṣìdì in tí èèyàn gbọdọ̀ máa tẹnumọ́ ní gbogbo ìgbà ní fún mùsùlùmí ẹwọ́n tó tàǹsọ̀ yìí náà ní ìsìn èèyàn ní mà kọ́nà yóò rò pé nǹkan rẹ̀ lòun ń ṣe ní nǹkan yìí lòun ń ṣe kò sì ní mà pé òun ń ṣe kí ni òun fi ń ṣe ọlọ́wọ́n ọba kí ni mo fi gbésí ayé mi búra irú yẹn náà òun nídìí rẹ̀ gbésí ayé rẹ̀ ọ pàtàkì lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ àmọ́ ò fi búra so torí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tí ó pàtàkì dé ní pé yẹ gbọ́dọ̀ máa fi búra ibi táwa ń kà sheikh anabi sallallahu wa ni pé la tahlifu bi abaikum àní ẹ gbọ́dọ̀ fáwọn bàbá yín búra anábi wá ní man halafa lahu aw man hulifa lahu billah man hulifa lahu billah falyusaddiq ẹni tí wọ́n bá fọ́lọ́wọ́n bá búra fún gba ìbúra yẹn lódodo ẹni kadé nìsín oní oṣù nǹkan báyìí ó ní à wàláhì ń ṣe tí kí wọ́n gba pé kò sí náà ni kódà kó rí pé nǹkan yìí ẹnìkan sábọ̀dọ̀ sí kìíní yìí wọ́n òkúta ló lè wọlé mi wọ́n náà ni ta ló wọlé tó mú kìíní yìí wọ́n ni ah èmi kọ́ ah wàláhì tàláhì èmi kọ́ ah ma ṣe ó ti tó ẹ̀wọ̀n irú nǹkan báyẹn ara tí ẹ fi mọ̀ mọ̀ pé ọlọ́wọ́n bá tóbi lẹ́mìyàn nù gbáyìn nìyẹn lódodo anábì ní wà mẹ́rin hulifa lahu billahi falyarda anábì lẹ́ntẹ́ bá tún ah ṣe ń tó wílé tọ́ mo ti gbọ́ anábí wá ní wa man lam yarda ẹni tó bá lóhun ní yọnú tó fọlọ́wọ́ bá búra fún falaysa minallah ẹniyẹn kìí ṣe ẹni tá a lè pè ní ẹni tó bọ̀wọ̀ fọ́lọ́hun ẹniyẹn ò sí wọ́n lẹ́n tán bá fi ọlọ́wọ́n bá búra fún kọgbà ọ̀rọ̀ yẹ gbólódodo man hilifa lahu billah falyusaddiq hadha mimma awjaba Allahu ta'ala wọ́n ní ọ̀ràn yẹn ni ọlọ́wọ́n bá ló pe nǹkan kan yìí ló pe ipe ìbúra ta bá fẹ́ bú kọmọ jẹ́ pé ìbúra òdodo ni qala ta'ala ọlọ́ni ya ayyuhal ladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin olúwa ní ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run tó bá ti wá rẹ̀ ní òdodo ohun wọ́n náà bẹ pẹ̀lú rẹ̀ mọ́tàkó oníwàláyọ èmi èyẹ gbá wà láì ń tèmi wọ́n ti hàn mí lè mọ̀ débi pé èmi ò ti gbá wà láì gbọ́ mọ́ à ó sì àgbákò ayé rẹ̀ mọ̀ gbogbo ìmọ̀ tán bá lè hàn tán bá lè hàn èyàn gbọ́dọ̀ mọ́ gbá wà láì gbọ́ ni ọgbọ́dọ̀ mọ́ gbá wà láì gbọ́ ah kẹ́lì kan sẹ́wà láì fún mi èmi ò nígbà o àfi kó mú ògùn báyìí kó gẹ̀yẹ̀ ẹ̀rọ àwọn kan sọ̀rọ̀ kan wọ́n ní gbogbo àwọn tẹ́mọ̀ ń búra fún láwọn gómìnà àwọn olóṣèlú tọ́mọ̀ ní kẹ́mọ̀ bí kùránì búra ẹ mọ́ bí kùránì búra mọ́ ẹgbá dájáde fún wọn kan gẹ̀yẹ̀ sàpọ̀nà wọn báyé wọn jẹ́ ẹwẹ́ bọ́tọ́fẹ́ introduce so irú àwọn nǹkan báyẹn ọ̀rọ̀kọ̀rọ̀ ni so ẹjẹ́ kẹ́ mọ fọ́lọ́wọ́n bá àwọn búra bẹ́ẹ̀ náà kọ́dà kẹ́ mọ fọ́lọ́wọ́n bá yẹn búra kẹ́ sì mọ parọ́ kẹ́ mọ̀ sí ọ̀dà ju kẹ́ mọ ṣe kíni kẹ́ mọ ajẹ́ pé ògún wọ́n mọ̀ fi búra so ó túmọ̀ sí pé dẹ́yìn náà sọ ni pé ṣé ògún kílògún ní ṣe so kílògún ní ṣe so ó mì pé ẹni tí ń sọ ọ̀rọ̀ yẹn ó nígbàgbọ́ sí pé ògún lè ba ayé èèyàn jẹ́ ògùn lè sàpáná lè àbí ẹgbẹ́ sàpáná jáde fún wọn so gbúdú àwọn nǹkan yẹn ọ̀dàràdàn náà ni ọ̀rọ̀ tó takò Islam tó gbé ọ̀rọ̀ ẹbọ ni suna ọlọ́run ní yáyọ lẹ́dí ní àmàlù ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ìtẹ́kùnlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run arọ̀nà tẹ́gbà bẹ̀rù ọlọ́run tí bẹ̀rù ọlọ́run bí máa pé ní pé wà kúnú máa sọ ní pé ẹ máa bẹ pẹ̀lú olódodo èèyàn ẹni tó bá rí kó bá búra fún ọgbà kó dodo ní sọ wọn náà sútọ̀ gbá tó bá wí fún ọ yẹn so nítorí wọn bá pa wá láṣẹ nìyẹn so bákan náà tó ní was-sadiqina was-sadiqat ọlọ́run ní àwọn olódodo lọ́kùnrin àtàwọn olódodo lóbìnrin yẹn ni pé yẹn máa ń jẹ́ ni tí yóò máa sọ̀rọ̀ òdodo jáde lẹ́nu ni ìwà òdodo ọ̀rọ̀ òdodo sọ̀kọ̀dá kí yẹn jẹ́ òkúrò èèyàn wọ́n láì lóyún máa ń fi rọ́ síwáàsì irọ́ wọ́n fi síwáàsì olè níbi tí ń bọ̀ láti Kánò mo ṣe wá sí kan bẹ̀ tán mo wá darí sí Àbújá ní ìjẹta tí mo darí sí Àbújá àtàbújá òun náà mo tún ti bọ́ sí Súlèjà mo tún ṣe wá sí mẹ́ wá sí mẹ́ta la níbẹ̀ òun bá tí mo wá tún ń bẹ̀ òun yìí wá fojú lé oorun Èkó mo wá tún lọ bẹ́ẹ̀ straight láti kó mo darí sí Ìbàdàn àtìbàdàn mo tó wá darí wá bí wá sí yín yà yín lọ̀rin àwọn ọ̀nà ọlọ́ọ̀kọ́ àwọn ọmọ tí ń tẹ̀lé wọ́n sì mọ̀ pé hmm, àbọ̀ ọ̀lọ́bì kankan bá bá ń bẹ́ńlé lájẹ̀ tara gbogbo ẹ̀ sọ wọ́n bẹ́ńlé ṣogbó sì máa wọ́n pé àwọ̀lá ọlọ́yọ̀dá àbá yìí wọ́n kàwà kún wọ́pọ̀ jù ọbẹ̀ ni ka àwọn ẹni yìí kún kó nídi kó mọ́

النبي صلى الله عليه وسلم قل عليكم بالصدق حديث أبو هريرة لأنه صحيح البخاري النبي يقول له فإن الصدق يهدي إلى البر òdodo ní máa ń jẹ́ kíyàn orí dáadáa sí ẹni tó bá ti lẹ́ni pé dáadáa lòun pòdòdó wọ́n mọ́ sọ ẹ́sì rẹ̀ nìyàn mọ́ dáadáa sí anábi ni wa innal abda la yasduqu arábìnrin ọmọ ènìyàn yóò máa sòdodo ní gbogbo ìgbà hatta yuktaba inda Allahi siddiqa wọ́n padà wá kó kọ rẹ̀ sí pé ah, ẹni òdodo rí lọ́dọ̀ ọlọ́run so owó wọ́ télọ̀ yọ́ tó bá ti dá fáwọn èèyàn ìwọ télọ̀ yọ́ tó bá ti dá fáwọn èèyàn náà ni kó ṣe kí ni kó gbé iṣẹ́ wọn fún un rẹ́díóníkì náà so wọ́n tó ipé mẹkáníkì náà ni ní òdòdó nídìí iṣẹ́ rẹ̀ kódà tó bá ń ṣiṣẹ́ rẹ̀ wíkíláwà ara sí kíní báyìí nǹkan 500 náà ni èlò agbára owó sẹ́rẹ̀ 2000 yes ah ní 1000 ah èkí nǹkan ara nǹkan 2500 èlò lówó sẹ́ ẹ fún mi ní tó bá ti wù ní mi nǹkan five hundred, ó sì rà sórí eléyìí kìí ṣe ìwà kò kí ń ṣe ìwà tí Islam ní rọwà pàtàkì jùlọ àtàǹgbìyànjú láti ṣe súnà Nabi sallallahu alaihi wasallam àtàǹgbìyànjú láti ṣe súnà agbọ́dọ̀ tó ń mú òdodo náà kún ìwà wa dípò dodo kó clear nínú kó hàn nínú ìgbésí ayé rẹ̀ kó dodo hàn nínú iṣẹ́ rẹ̀ kó dodo kó hàn nínú tó bá ń tà

kí 1000 bó ara sí ma lọ so àyàn náà ti wá mọ̀ everybody ti wá mọ̀ wípé olódodo ni so ibi èèyàn ṣe máa ń rí bí mùsùlùmí ṣe gbọdọ̀ rí so bákan náà ọlọ́run tó sọ pé walau sadaqullaha lakana khayran lahum tó apá òyìn bá ń sòdodo wọ́n gba òdodo lọ́dọ̀dọ̀ ọlọ́run táwọn náà ń sòdodo ah, ìyẹn lọ́mọ̀ dáa fún wọn wọ́n ni wàwọ́ hálù ahlil bir òdodo yẹn gẹ́gẹ́ ní ṣe sí ẹni rí tẹ bá fẹ́ rí àwọn tó bá ń jẹ ẹni rí òdodo lẹ́mọ̀ rí lára wọn lẹ́mọ̀ rí ṣe wá rí àwọn ọmọ ènìyàn sì ní ẹ̀rí pé àwọn Yorùbá máa sọ wọ́n ni ọlọ́wọ́n bọ̀ yorùbá náà ni tó wá ń sọ pé wọ́n ní olódodo ẹsẹ kí ni kí lẹ́ni lọ́dọ̀ mi èèyàn ni etí lẹ́ni àmọ́ yóò ní rọ́gì yóò ní kúchínsíà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa yóò ní yóò ṣe ọlọ́run ọba subhanahu tó bá gbáwọn ènìyàn bá ṣetán láti gbòdodo ni láti mọ lòdodo ni kọ́là níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí kìí ṣe bá ti wà nílùú ìlàsì wà yìí àmọ́ irú ẹ̀sìn náà làwọn èèyàn ń fẹ́ irú ẹ̀sìn ẹ̀sìn rọ́ náà làwọn èèyàn ń fẹ́ ẹ̀sìn táwọn ẹbí ọba mọ̀ táwọn sọ abọ́ mọ̀ ẹ̀dàkùn kọ́dá ẹ̀sìn tó ẹgbẹ́ lómi ọmọ lọ́dún tó lọ ó ti mọ̀ lọ́dún yìí tó kọ́ ọ̀rọ̀ pé ah, ìwò tó lè lọ́rọ̀ yìí sẹ́sì náà ilé yìí tó agbẹ́ tó bá jẹ́ olódodo èèyàn ni wà láìrí rí ó pé àá ah, sí ah, máa ń gbogbo bàbá yìí àwọn o ẹ̀sìn wọn lójú kan yóò máa chẹ́ǹjì lọ́dọọdún ni yóò máa chẹ́ǹjì lọ́dọọdún ni wọ́n kẹ́rin ò lè pé pé àá sẹ́sì lélẹ́ yìí báyìí so òun ni pé ẹni tó bá fẹ́ sẹ́sìn òdodo wàláì làzim yóò mọ̀ wá al-Qur'an yóò mọ̀ wá súnà nẹ́bì yóò mọ̀ wá kíbòlò àwọn sàhábà báwọn wọ́n ṣe sí ni wa qawluhu man halafa lahu billahi falyarda gbólóhùn tá nẹ́bì sọ pé ẹni tán bá fọ́lọ́wọ́ bá búra fún kẹ́niyẹ kó yọnu lè pè ní

wọ́n látàwọn kan bá bá wọn ó lè wá wáyé ní ilé kíníkan bàbá sì gbówó fún tó tún wáhùn tó gbówó fún ẹnìkan àwọn láwọn kan bá wọ́n ní ṣe rí ẹni tí ma ń wáyé àwọn tí ma ń wáyé wọ́n mú wá ń tàn yìí bàbá ní idha khudi'na billah in khada'na tí ẹ bá fọ ọlọ́wọ́ bá tàn wá á gbẹ̀tàn jẹ́ pẹ̀lú rẹ̀ mọ̀ràn tó bá fi ọlọ́wọ́ bá tàn wá àti wọ́n lóbi bẹ̀rẹ̀ ní ah, gba mọ́ tàbí jẹ́ ìsó pẹ̀lú ọlọ́run ẹwọ nǹkan kí nìyàn túmọ̀ wallahi azamati Allahi fi qalbi ikú tawhid ní agbára nínú ni amẹ́ríkan sọ fún ẹnìyàn torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run o ẹ̀gá ẹyẹ kẹ́kẹ́kẹ́kọ́ ayé dẹ́nì sẹ́nì kan máa fi torí ọlọ́run tàwá jẹ ah wọ́n máa fi torí ọlọ́run tẹ̀yẹ̀ jẹ o kan fi torí ọlọ́run tàn jẹ irọ́ lẹ́ni yìí ń pa ó kàn dénú ebi ń pa mí nì ẹjákun tó rọ́lọ́ ebi ń pa mí nì ebi ń pọ́ ńgbà tó fún ọmọ lọ ó tàn jẹ torí ọlọ́run náà sì gbà ìtàn jẹ torí pé kí ni ta'ziman ah, so tó bá fọ́lọ́wọ́n bá búra fún yẹn kọ́dà kẹ́ni yẹn wọ́n máa suspect rẹ̀ bó ṣe búra wọn gbà òdòdó náà sọ wọ́n ni amma idha lam yakun lahu bi hukmi shari'a ala khasmihi wọ́n tó bá ṣe pé kò wá sí nǹkan kan nípa ìdájọ́ òfin ala khasmihi fẹ́ni tí yẹn ń bá ṣe fàǹfà ẹni tó ń bá já illa al pé àfikẹ́ni yẹn ó búra lọ fa ahlafahu tó wá ní kó búra wọ́n sọ pé búra fala raib kò sí èméjì ok oh mo ti fòdí ẹ̀ naam jazakumullahu khairan naam aya al-Qur'an mìíràn tó ní kí walakinnal birra ipe tí ń jẹ́ orí man amana billah tó bá nígbàgbọ́ sọ́lọ́run wal yawmil akhir tó gbọ́jọ́ gbẹ̀yìn gbọ́ والملائكة تقبى ملائكة أقبى والكتاب تقبى ترى أقبى والنبيين تقبى النبي ولهم أقبى ولو أنتم بالوكي وآتى المال على على ذوي القربى واليتامى أولئك الذين صدقوا ọlọ́ni ṣe rá àwọn wọ̀nyí àwọn ẹni tí wọ́n ń sòdodo nù wọ̀ ulā'ika humul muttaqūn àwọn ènìyàn gangan làwọn tó ṣe pé wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni pé tó bá ti ń sòdodo olùbẹ̀rọ náà wà ní tí pé gbogbo èèyàn bá ń parọ́ ìrìn òní parọ́ tàn òdodo lè ní ọ̀sán kí ọmọ pẹ́ tó bẹ̀rù ọlọ́run ẹni tí ó bẹ̀rù ọlọ́run irọ́ òní jìnà sẹ́nu rẹ̀ irọ́ jìnà sẹ́nu rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní máa ń lé ìrìnàjẹ́ bí òdodo torí pé kí ni òdodo tẹ́ rí hun ó le òdodo le pàtàkì ju òdodo ẹ̀sìn hmm. òdodo ẹ̀sìn tí bá ṣe ń tọ́lọ̀ wọ́n bá sànú irú ẹ̀sìn ló dùn ṣe jù ẹ̀sìn rọ́ ẹ̀sìn rọ́ ó dùn ṣe ẹ̀sìn rọ́ lẹ́sìn bídíà ẹ̀sìn tánàbí ò ṣe tó pẹ́ nìkan lọ́kàn dìsáyẹ̀ rẹ̀ kalẹ̀ ah ó dùn ṣe àmì ẹ̀sìn tọ́lọ́run tó jẹ́ òdodo ó ṣòro ṣe ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ òdodo ó ọ̀rọ̀ ọ̀rọ̀ láti fi ṣe wá sí fáwọn èèyàn ó dùn sọ ó dùn sọ ọ̀rọ̀rọ̀ láti fi báwọn èèyàn láti sọ báwọn èèyàn kọ parọ́ fún wọn wọ́n tàn wọ́n jẹ èèyàn màlìjọ́nà lẹ́jọ́gó yìí wọ́n bá fẹ́ wàlìjọ́nà kọ́ na wọ́n wọ́n bá fẹ́ wàlìjọ́nà kó dìde wọ́n bá fẹ́ báwọn bàbá wa dúró níwájú ọlọ́run kó jọ wàlìjọ́nà tó burú àwọn nǹkan báyẹn ó dùn ṣe àyè ó ní agbádùn rẹ̀ káì agbádùn aláàjì kìíní agbádùn rẹ̀ torí pé ni kankan nínú tọ́kàn wọn abẹ́ni tó wà kan ó gbé wà sílé wọ́n bàbá tí ń wé pẹ̀ bàbá tí ń sàsúrọ̀ bàbá ń gbẹ́rẹ́ bàbá ń parú bàbá ń sẹ́rẹ́ bàbá oníwo ó sì àwọn àbá ilé pẹ̀lú kọjá rí ládùúgbò rẹ̀ gbẹ̀ta tàbí ilé wà sí mẹ́wọ̀n irú wà sí wọnù so ìyá tó náà lọ lè wò orí ó dìde ah, mọ́ gbé wà sí irú wà sí àwọn ọ̀fẹ́ yà yìí so àwọn ọmọ ìyá tó náà ṣe kíni tó náà lọ lè wò so àbí ọlọ́wọ́ bá nìkan ṣọ́ra mọ́ kúnlẹ̀ fún àkínkúnlẹ̀ tó òdodo wà sí ni tẹ́ẹ̀tìmọ̀ pé òdodo ṣòro òdodo ó ṣòro sọ tí ẹ wá rí lílo òdodo ó tún wá lè jù sísọ rẹ̀ lọ bàbá kàmọ́ lílo wọ́n sòdodo wọ́n sọ wípé àtẹ̀mtí ń kólẹ̀ fún yàn àtẹ̀mtí ń kólẹ̀ fún àwọn méjì ó rò kó kólẹ̀ òdodo wájú ọlọ́run ẹwò òdodo sísọ rẹ̀ nú o ẹwò àwọn kan wá ń bẹ ní ìsílẹ̀ àwọn ọmọ kéwù bàbá yìí náà

wọ́n ní àwọn padà lélù mọ́ ní wọ́n ń ka ogbẹ̀ lóríṣìíríṣìíríṣìíríṣìíríṣìí ṣe mọ̀ pé irú àfáàhùn nǹkan méjì lọ̀rọ̀ rẹ̀ àwọn kọ́nà kọ́ sọ bí tí bàbá kàmọ́lì ti ń kadà lélù kọ́ sọ fún wa bá a ṣe kéré mọ́ yìí mo mọ́ lọ́wọ́ àti bàbá ní nímọ̀sìngbá kò síjọ́ kan tí wọ́n hádà lélù lé wa lọ́wọ́ rí ẹni tó bá ní wọ́n ha rí kọ́ jáde èmi ò rí rí lẹ́nu gbà tí mi fi lọ o bóyá yọ́ tó wọn fẹ́ bá yọ́ tí wọ́n lọ àgbà tí ń lọ mọ́ náà wá bẹ̀rẹ̀ dàlélù wọn padà so ó sì jẹ́ pé dàlélù wọn lẹ́yìn wo mọ́ nìsìn lẹ́yìn ọmọ kéwà báyìí nǹkan méjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí yín ní kọjẹ́ kí bàbá ló sínà àbí kọjẹ́ pẹ̀yìn lẹ́ sínà nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ló méjèèjì so bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí náà bàbá sọ so ẹ̀yin tẹ́ ń dé tẹ́ ń sọ pé kò rí bẹ́ẹ̀ pé àwọn ọmọkọ́mọ ni inú kí bàbá náà jẹ́ àbá káfà àbí kó jẹ́ pẹ́yìn gẹ̀gẹ̀rẹ̀ alábòsí èèyàn nǹkan gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ipé alábòsí èèyàn ní so bàbá yìí òun olódodo ẹlòmílẹ̀ á tó yí kó tó stẹ́pù kó tó stẹ́pù ọ̀rọ̀ míì kó ní àá bàbá sọ lóòótọ́ tí bàbá wá lò á ẹlòmílẹ̀ bàbá kúnlẹ̀ báyìí níwọ̀n kan wà a ní àfá ìmọ̀yí àfá ní ọmọ kò tí ẹ̀ sáfà tí ó jáde wọ́ta tí bá pé ìtí eré rẹ̀ bá ti di pé àlùjànnú ti ń tọ́nù ọpọlọ rẹ̀ níwà ní zinada sẹ́gbẹ́ kan sọ bẹ́ẹ̀ ní lórí Facebook gbàtẹ́nìkan sọ jò ní èké wàlẹ́ súbí ìwọ́n tó bá ní oye zina zina ló ń ṣe nu súbí níkan gangan àbí ọtí ló mú níkan a ah, èyí ṣe súbí wàlẹ́ súbí gangan nù àdámọ́ sábẹ́bí tasawuf lẹ́annáwó la farqa ọtí àtomi kò sí yàtọ̀ lọ́dọ̀ súfí mẹ́ kò sí yàtọ̀ lọ́dọ̀ súfí láàrin ọtí àtomi ọ̀kan náà ní gbogbo ẹ̀ kò sí yàtọ̀ láàrin obìn olóbìn àti ìyàwó rẹ̀ ìyàwó mẹ́wàá náà so ń jẹ́ gangan nu ah, ni àìrọ̀ ọmọ àfijọ́ tẹ bá lè pawọ́ dẹ́tùn òjúdì rẹ alìhìlúlù tẹ bá parẹ́ tí ò sí ma ana mani ahawa wa mani ahawa ana nánú ruhani halalna jasadan wa idha absortahu absortani wa idha absortani absortahu so din jẹ́ wádẹ́tùn òjúdì nù so ẹ́ eh? ń jẹ́ súfí gangan tẹ́rí ìfi ń sọ jáde òun pé sínà lọ́lọ́wọ́n bá ohun òtẹ́ níṣẹ́ sínà wàláì tààlà òun ní súfí tẹ́rí pé wàláì mú wíhùn òun ní súfí nǹkan tí ń bẹ́nu lé lòun tú jáde fún yín pé ń tà ń jẹ́ pamọ́nu lé àgbé jáde hàn yín bó ṣe rí gangan ní sọ fún yín yẹn lẹ́n tó bá ń jẹ́ pé tàṣọ́wùfù lọ́fẹ́ ṣe o òun ní ṣe súfí báwọn àwọn tó bá jọ ń sọ náà ẹni tí bá ń bu níta tó bá jọ pàdé ara wọn tó bá gbà ẹwà ẹwà ẹwà kí ní ìyàtọ̀ láàrin obìnrin yíyà tó obìnrin ní wọn náà dákẹ́ ni àfíta a bá mẹ́rin kò sí wádá tèrò júlù ká parẹ́ kò sí jẹ́ tẹ́rẹ́bíyà kò sí jẹ́ ká parẹ́ bí ọ pé kí ní ọlọ́run láǹsẹ̀ tí yìí tó bá mọ́pa lọ́wọ́ bá ní kí ni tó bá ní ọ̀pá mọ́ kó rẹ lọ́jọ́ ọ̀daràn kama àfikọ́ sọ pé ọ̀pá wúwà nù bá ní kí lọ wá lé ogbó ló rí kó ní òun náà ní sẹ́ òun náà ni so kí wá ní tẹ́mọ̀ abu fún pé àwọn tí ó bá bu kèé so ń súnfí ló bu so ibi tí mo ti lọ òun ni pé ẹni tí ó bá ń jẹ́ ẹni tó ń bá ní ìdájọ́ kan nínú ìdájọ́ ẹ̀sìn tẹ́jọ́ ní fanfàlérí rẹ̀ so ọwá fọlọ́wọ́ ọwá ní kó búra ó sì búra fún ọ wala rayba annahu yajibu alayhi ar-ridha ìwọ́tán búra fún dandan ọgbọ̀dọ̀ yọnú sí ni tọ́ pàtó ti búra yìí òyìntán náà nù fàhádà dáa wọ́n ni wà amma idha kana fima yajri bayna an-nas tó bá ṣe pé nǹkan tó wá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ni bóyá ọ̀rọ̀ owó wá ni mimma qad yaqa fi al-i'tidarat tó pé nǹkan tó wá ṣẹlẹ̀ yẹn ìyẹn lè fún excuse min ba'di imli ba'din wa nawi dhalik tó pé ìyẹn lè fún ẹnìkan lè excuse lọ́dọ̀ ẹnìkan sápá kan fa hadha min haqqi muslim ala al-muslim wọ́n ní ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí òun náà ni pé ayin ya kọbẹ̀lá mínìhù kọ́ gbà fún ìdá halafa tó bá ti búra làwú fún mu'tabiran aw mutabarri'an bóyá ń fi ń wá ẹjọ́ wí ni ń wáwí járe ó sì sẹ́wà láì ló fi wáwí járe wọn bí alápòjúwe nìsín ọ̀rọ̀ ń sẹ́ ìgbà tí èèyàn ọmọ ọmọ èèyàn sí àbábòrò èèyàn sẹ́ ṣùgbà tó lọ lọ́bá dé lọ́bá ní òun ò rí nǹkan tó ń wá lọ wọ́n ni ah ó rí kíní mo rí bẹ́ẹ̀ ní ìsìn bírẹ́dì tí mo rí bẹ́ẹ̀ nísàlẹ̀ ọjà ní ìsìn mo tó bẹ́ẹ̀ rí rí excuse kí bóyá ẹni tí ń ta ọjà òun bí wọ́n ti rà tánù tètè bá wá ẹ́skíùsì lọ́dọ̀ tètè wá ẹ́skíùsì fún torí pé kí ni ẹni tó ti fi búra fún ọ̀run dálòdòdò tó náà ni pé tí kó bá ti wá wàwí àbó fi wọ́nà tí ó fi bọ́ra rẹ̀ min níbi tó so o ti wá dájọ́ fún ọpọ̀ ìjọba yìí ni ó wá dé pé owó mi rà wọ́n ní wàláhì rí bóyá wọ́n sì mọ̀ pé bóyá ma rí nǹkan kankan lọ́dọ̀ rẹ̀ tó fi mọ̀ pé ó ti rówó bóyá ní ṣe wá rí ọwá débìlà tuntun tó rí rí lérí ẹ̀ wà ní owó mi ń kọ́ wà ní ẹ̀yìn tí lówó ah, ah, ah, so wo Ma, ma má ma ma pé à ń bolo tí wàá rọra bìlà hmm. wọ́n tu wí bẹ́ẹ̀ mọ́ hmm. tún ní túhùmọ̀ sí ma ṣe ẹgbẹ́ tó kọ́ rẹ̀ lẹ́mìí rẹ̀ ni pé o ti kọ́ kẹfí sí pé o ti rówó lọ́wọ́ tó fi rábìlà wọ́n wà sọ wọ́n ní wà láàrín wọn ò tí rí à yàrá fílẹ̀ so ma kẹfí wọn mọ́ so if you were tó ń lérí rẹ̀ ń rọra dẹwọ́ fún lérí rẹ̀ ayin yọ́ sí nàbí ìdán kí wọ́n wá tún àbáyàn ṣe pẹ̀lú ẹni yẹn ìrúgbàyàn kí ojú kọ́ da ìdálámù yàtà bẹ́ yánu lẹ́hú khilafuhu tó ọ̀bá rí tó yàtọ̀ sí i àmá bó ṣe ń béèrè owó rẹ̀ o ń béèrè owó lọ́wọ́ rẹ̀ ó sì lówó ní so bó ṣe di pé ni ọmọ rẹ̀ bá dé lọ́wọ́ kọ́ra gbóhùn rẹ̀ rẹ̀ ni ó ti rí ní tó tako ọ̀rọ̀ tí ń sọnù wọ́n náà lọ́nà lọ́wọ́ lọ́wọ́ tó rẹ̀ náà lọ́wọ́ ajọ́ ẹ̀ lọ́dẹ̀ rẹ̀ pé mo fẹ́ lówó fún ẹ̀ ah bango bango bango bango so ó ti rí ní tó so kama fil athar ani Umar radiyallahu anhu gbé bó sì wà nínú athari umar wọ́n ni wala tadhun wala tadhunanna kalimatan kharajat min muslimin sharran ẹwọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lánlá ni athari yìí o athari tí umar sọ yìí wọ́n ni wala tadhunanna kalimatan kharajat min muslimin sharran wàláì tí yẹn bá ń lo athari yìí á kí o tó lè máa báyàn jà yóò mọ̀ wọ́n pé lágbájá sọ̀rọ̀ Ah, ìjà wa bẹ̀rẹ̀ abilágbáyà ṣe kíní kan fún mi kọ́dà láàrin ọkọ àtìyàwó tó bá ń lo ọ̀rọ̀ yìí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ tó bá ń lo ọ̀rọ̀ yìí láàrin ìyálé síyàwó tó bá ń lo ọ̀rọ̀ yìí á ah, èyí ó ní ìsinmi bẹ́ẹ̀ iná fìtínà yóò mọ̀ wọ́n mọ́ rùpa burú ní ń sọ tó bá gbọ́ tẹ́nìkan ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ bó pé bóyá tó ń rònù bóyá tó ń rònù so bóyá ń rò bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé mọ́ rí pé aburú ní bí ń ṣe wà ń tàtẹ́ ìdíláwó fil khairi mahmalan tó bá lè rí tó lè bá gbé sí tó jẹ́ orí tó bá gbé ọ̀rọ̀ yẹn sí pé ẹnìkan ní ṣe ń sọ̀rọ̀ láìdá o sì gbọ́ káwò pé ẹnu ó súnmọ́ wáyá kọ́ mọ̀ tí pé kò rí báwọn ẹsájìká tó fọ́lẹ̀ excuse náà so irú nǹkan báwọn ọ̀nà tó dá tí ẹmọ ń gbà bára yàn lónìí ti ni ti ìbínú kò lẹ́sẹ̀ ńlẹ̀ so ó ṣe kí ni ó fún ó bá wábì kan gbé ọ̀rọ̀ yẹn sínú so bí yẹn ṣe máa ń sẹ̀mí wà láyé tó bá ń ṣerú ẹ̀mí yìí irú ìṣẹ̀mí ayé yìí ènìyàn lálàáfíà lẹ́yìn náà ìmọ̀ báyàn jà yọ wọ́n bí lágbájá wọn náà tó bá lágbájá jà gbogbo èèyàn náà bá jà bó ṣe bẹ́rẹ̀ jà náà bẹ́rẹ̀ náà jà tó láàrin yóò máa ṣe ọ́ ẹyọ́ máa ṣe ọ́ ọmọ tọ́ ọmọ fẹ́ràn sí ọ́ àbí kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa wá mahmal fún ọ̀rọ̀ wọn wọ́n fi hì ń taba tó wo ọ̀rọ̀ yìí mina tawadu'i ìtẹríba wà ń bẹ́ẹ̀ wal ulfa ìrẹ́pọ̀ wà níbẹ̀ wal mahabba ìfẹ́ wà níbi kéèyàn onírúwà yẹn lọ́wọ́ wa ghayru dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ minal masalih nínú àwọn iṣẹ́ rẹ̀ allati yuhibbu Allah tí pọ́lọ̀ wọn bá fẹ́ràn rẹ̀ ma la yakhfa ala man lahu faham tẹ́bí kò ní pamọ́ fẹ́ni tí ọba ní àgbọ́yé yóò mọ̀ pé á ah, ń bẹ̀mí kí ọmọ fúnyàn ní excuse kí ọmọ fúnyàn ní àwíjà kí ọmọ bá rọ̀ ni wa dhalika min asbabi ijtima'i al-qulub kọ́ra ń bẹnu tí ma ń jẹ́ kí ẹ̀mí yẹn kọ́ papọ̀ láti lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba amẹ́nìkan sọ kíníkan ní ìsìn ó sáré bá gbé síbi tí ọ̀dá thumma innahu yadkhul fi husni al-khuluq alladhi huwa athqal wọ́n lẹ́yìn náà rúwà yìí ń bẹ nínú àwọn ìwáre ìwáre tó máa ń wúwo ní ma ń jẹ́ kó gbé sínú òṣùwọ̀n ẹni pé ìwà rẹ̀ máa ń jẹ́ kí ó sùn wọn ṣe rẹ̀ yàn kó wú lọ́dọ̀ ọlọ́run kàmá fi hadith ní bó sì wà nínú hadith anabi kí ni hadith yẹn anabi ni kò sí nǹkan kan tó lè mú máa mi ṣe in asukọlọ fil mizan al-mu'min yawm al-qiyamah min husn al-khuluq ní pé tí ma mú iṣẹ́ rẹ̀ oṣù wọn ṣe rẹ̀ yàn kún kẹ́kẹ́ oníkẹ́yìn oní ìwà rẹ̀ lọ́dọ̀ ní mùsùlùmí wà ó wá min makarim al-akhlaq ìwà àpọ́nlé ni kéèyàn máa fúnyàn ní àwíjàre ẹlòmí lásán tó bá ń lọ àbí bá ń kọjá lọ tẹ́nìkan bá rẹ́rìn hmm, èmi níbi rẹ́rìn mú èyí tó kí mọ́ ó ṣe wó kí bóyá nìkan lọ palẹ́rìn ìgbẹ̀bóyá nìkan lọ palẹ́rìn báhùn bá bóyá gbọ́ kíníkan tó palẹ́rìn ó bá jẹ̀dọ́ rapọ̀ sẹ́nìkan kẹlẹ́gbẹ̀rẹ̀ níbi mi sí ni kí o bẹ̀ bóyá rántí nǹkankan bóyá rántí nǹkankan ni kíní yẹn wá tó palẹ́rìn kò jẹ́ fìmí rẹ́rìn wọ́n sì ń ó ṣe kí ni oníwà rínú wọ́n ni fata ammel wọ́n ni wọ́n náà ìrónú sí ọ̀rọ̀ yìí ayu ẹ̀nà ṣíṣù lè náfsì wọ́n tó kìlọ̀ fún ara rẹ̀ ma yusli'u ma Allah ta'ala ma yusli'u ka ma Allah in tí yóò jẹ́ kí ọ̀dá lọ́dọ̀ ọlọ́run ọba وإدخال السرور على المسلمين ما وايد wá مسلمي fún mùsùlùmí ipò nínú دون ó ṣe máa dùn bí èyàn ṣe máa àwà láìbó ṣe kí orí gbèsè ayé èyàn náà wípé bóò ní ìṣe ní máa jẹ́ ìbànújẹ́ fún èyàn ẹ̀wọ̀n bóò lè ṣe lè rí báyẹn tí gbèsè ayé ò ní rọrùn fún yàn bóyá wà tìyàwó rẹ̀ wọ́n ti dúndò pé màá máa wá ìdùnnú fọ́kọ mi ọkọ náà wò pé ma wá ìdùnnú fún ìyàwó mi wàláì mọ̀lẹ́bí ò ní mọ̀ dàrú kájà tó sọ pé àwọn mùsùlùmí mi náà ń ta bí á tí tó bá bá ẹnu jẹ́ mi ní ṣe fáwọn èèyàn so bákan náà wà tarkul inqibada anhum kí ọmọ ma kára ti ga lérí wọn fa inna fi min ad ìnira bẹ́ẹ̀ ma la yaqtur bil bal ìnira tó ṣe pé ẹ lè ró gan nínú ọkàn kò sí rò wala yadu wala yaduru bil khayal ìyún lè ìmájì rẹ̀ tó pé ìròrí ò ìdàndán ò ṣe fi gbé náà ní ẹkàn rẹ̀ lómi yóò ní mo hìtì lágbájá ẹ̀ ní mọ́lẹ́mù tó fi hìtì rẹ̀ tó bá rí oore tí ó kàn báyìí tó bá ráburú tí ó sì kò ní sọ fún látara pé kí ni bóyá ni ìyẹn mọ́ ṣe gírímọ́ káyìsì so wà bá ṣe ẹ́ wọ́n ní ká sàlàyé ọ̀rọ̀ yìí wà tí kìrìmọ̀ wárọ̀dá fi hà àti ìsọ́n tó wà níbi ọ̀rọ̀ yìí madhkurun fi kutubil adab wa ghayriha ń dábàrọ̀ léwu àwọn tíra tó máa ń sọ nípa ẹ̀kọ́ àtàwọn tíra míì a máa rí kà níbẹ̀ wọ́n ní faman bá ṣe ní arzikí tọ́lọ́run bá ní kó lè máa ṣerú àwọn ìwà dáadáa yìí wàlá amal tó sì máa ń ṣẹ́bẹ̀ máa yá ń bá gílẹ̀ amalu bí tí ń ṣe nǹkan tó yẹ kẹ́yìn ó ṣe mílì inú àwọn wà dáadáa yìí wà tárkì máa yajibu tarku tó fi nǹkan tó ṣe pé yẹ kẹ́yìn ó fi kalẹ̀ ó fi kalẹ̀ min dhalik nínú àwọn ìwà tá a sọ pé kódà yìí dalla ala wùfúrí mada wùfúrí dinihi ẹniyẹn ni ẹ̀sìn rẹ̀ ó pè é èèyàn mọ̀ pé ẹ̀sìn bẹ́lá rútọ̀ hùn wàkàmáàlì àkìlìhì lákàyà nìyẹn pé náà ni èmi mọ́mí sọ pé sẹ́rí tí a bá gbọ́ súnà Nábì sallallahu alaihi wasallam yìí o nílàkàyì pàyé òtì wallahi suma billahi ìlàlá pé léyò sí nílàkàyì báyìí ah ẹ̀ lérí lára tí ń ṣe súnà ẹ̀ lérí pé ah léyò sí eléyìí ah, ah, ah, torí súnà gangan ni yóò kọrin tí làkàyì yóò fi pé yóò kọ ní tí òfin ní ya ọ̀dẹ̀ yóò kọ tó òfin ní gọ́ ní súnà Ànábì sallallahu alaihi wasallam torí Ànábì sallallahu alaihi wasallam ẹni tó pọ́ lọ́wọ́ ọba lọ́ gáìdì rẹ̀ ni ọlọ́wọ́ bá والله الموفق والمعين لعبده الضعيف المسكين والله أعلم sheikh abdulrahman al-sheikh alayhi rahmatullah wọ́n ní ọlọ́run ọba olọba tó máa ń fi ní ṣe kò ń gẹ́ òun náà ló sì máa ń jẹ́ olùrànwọ́ fún ẹrú rẹ̀ ẹrú tó jẹ́ ọ̀lẹ elmiskin tó jẹ́ aláìní típa rẹ̀ ọ̀ká nkankan ṣùgbọ́n ni pé láti lè ṣe gbogbo àwọn dáadáa tá a sọ yìí ọlọ́run ọba ni ọba tó lè kúnyàn lápá láti lè máa ṣe ó túmọ̀ sí pé yẹn gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́run kó jẹ́ gbogbo àwọn dáadáa tá a ń sọ ní àkídà ni ní ìwà ni kújú kó rọrùn fún yàn ṣékò wá ní wallahu a'lam ọlọ́wọ́n bá ní ọba tí ó ní ìkọlọ́wọ́n bá kí ó ṣe wà náà ní ẹni tí ó dùn déédéé nam tó kíkà fi masáìl fi masáìl wọ́n ní kọ fún wa bí káwọn búra pẹ̀lú àwọn bàbá wa máa الثاني لك al'amru الأمر lahu billah بالله أن يرضى هنا ni نتي ẹni tí àṣẹ ni pé ẹni tán bá ti búra fún tán fọlọ́run búra fún ó gbọ́dọ̀ yọnú kọ́ gbà tán búra fún àtàlìtà ẹlẹ́kẹta wà ìdún liman lam yarda ìyá ọlọ́run bá ń bẹ tí ó bá yọnú àfi tó bá kílẹ̀ sí ọ pé ìbúra arọ́ ìbúra rọ pé ánìsìn ọba yàn ó jí ọ lówó mú ó sì kí mú báyìí gà ah, owó mi wọ́n ni wàláyé mi kọ́ tí wọ́n ni àwọn olùkọ́ ti sẹ́ fílẹ̀ àà ah, ah, ó ti hàn sí ọ pé rọ ní náà ní sọ àwọn tó rẹ̀ ní tí ọkàn rí pé ìró wá pé ẹnìkan kí wọlé ní àfi ọmọ yìí pè pé wáyà ó ti bí sí àyíndà mi kọ́

ǹjẹ́ ìyẹn lè fi àwọn nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run tẹ ìrìn tí a sì tàbí àwọn òbí rẹ̀ tẹ ẹni náà tí ó kù ú. ọ̀kẹ́ mi ò ní pẹ́ lágbájá dápọ̀ mo fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kò bẹ̀ ọ́ sọ irú yẹn kò sí ọ̀kan tí ó burú mẹ́ tuntun ni mo fi ọ yẹ àmọ́ yìí tó dáa jù tó dáa jù ó náà lè tí ó fi bá bẹ̀rẹ̀ tí wàá ti fi bá bẹ̀rẹ̀ kó tó yàn kò fi ọlọ́run bá bẹ̀rẹ̀ ó ti tó kò sí ọlọ́run bá ní ọ ṣé òbí yẹn ní wàá pàtàkì lọ́dọ̀ yẹn tí wàá pàtàkì jọ ọlọ́run lọ lẹ́nu yẹn tó ẹni tó bá pé tó bá fọlọ́ ọba bẹ́ẹ̀ kìí tó abẹ́kọ́ fi òbí rẹ̀ bẹ́ẹ̀ abẹ́kọ́ fi àfá rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ni ó kíyèsí ìgbàgbọ́ rẹ̀ kẹ́ni ó kíyèsí ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́run bóun náà ṣe lè fọlọ́ ọ̀bẹ ojú ìlú tó ní à wà mo fi yára àti bàbá rẹ̀ bí ọ́ wà ní àkóò ah, ẹni ẹ̀yàn omi fọ́lọ́wọ́ pàtàkì lọ́dọ̀ rẹ̀ ní tó dájì kí ni kí ọmọ fọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ tó bá sì fọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ kí wọ́n gbọ́ tí wọ́n bá wọn náà. Nínú ìyá àtọ́wọ́ àlẹ́kùn ọ̀sán ìpàlẹ̀kùn ìsọ́lá. Ìlú wa kúrò wà náà. Ọ̀pọ̀ táwọn ìlú náà àmì اتباع السنة الذين يستمعون لموعظة أهل البدع وغيرهم التكفيري بين لنا مما علمتم من من الكبيرات الاستماع الاستماع لموعظة أهل البدع والتكفير وغير وغير ذلك وغير ذلكما náà mi tí ẹni yìí ń sọ fọ́lọ́kọ́ wọ́n ní pé èèyàn láǹfààní láti máa gbọ́ wáàsí àwọn onísúnnà tó bá kan náà yóò tún máa lọlẹ́ gbọ́ ti àwọn oníbídà oníbídà àti àwọn tí wọ́n jẹ́ àwọn kàfìríyìn ìtànjẹ́ oníbídà bákan náà yóò tún máa lọlẹ́ dẹ̀ sí gbọ́ tiwọn náà ó léwu kí wọ́n máa lọlẹ́ gbọ́ àwọn wáàsí ọ̀rọ̀ tó léwu gbogbo tí bá ń jẹ́ òdodo tí bá ń jẹ́ irọ́ lápapọ̀ ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin pẹ̀lú ayàtà kalẹ̀ kan pé bẹ̀rù ọlọ́run lẹ́yìn ìgbà náà ẹ so ìgbà míì títí bá gbọ́ nǹkan yóò ṣiṣẹ́ nínú nínú ọkàn sínú làwọn afáàgbọ́n ń pínyàn lákìyèsí wípé kí ọmọ lọ lè jẹ́ sí àwọn nǹkan tí ò dáa má so àwọn ọ̀rọ̀ tí ò dáa èyí tó bá dáa tó ti clear sí ọ pé ah èyí tó jẹ́ ti súnà Nábì sallallahu alaihi wasallam náà ni kí ọmọ lọ lè gbọ́ nítorí mọ́ dẹ́tí sí àwọn nǹkan mi tí kìí ṣe ti súnà òun ni kí wọ́n yẹn fẹ́ fi ṣe ẹ̀rí kan fẹ́ fi ṣe tó kọ́ mọ́ di pé á ah, tó fi tí ara rẹ gbọ́ ah, mo fi tí ara mi gbọ́ kẹ́jẹ́ ń gbọ́ òun dà ẹwúrẹ́ ní tó sọ pé wọ́n dáhùn fún kóhun máa ṣe sì náà bàtẹ́nìkan sọ mo ní ah, jẹ́ kí n gbọ́ mo sì gbọ́ kọ́lá mo mẹ́ni o mọ́ mọ́ mo lè báyìí ẹni wọn ní bí ṣe ń wo ìlágbájá ni nǹkan ní dákọ̀ rẹ̀ kí mọ́ fún olókọ so mo ní wọn lè rí lágbájá nù onígbà tó yá mo lágbájá ni sẹ́ kọ́ra yẹn tí ìrójú rẹ̀ mo kàn ti rí dúró mo sì gbóhùn rẹ̀ mo kò lágbájá ni làwọn padà mo wá zoom ẹ̀ mo zoom ẹ̀ mo rí pé ẹ̀rùn náà ni kọ́ra ni ajọ lọ ni so òun náà ni pé kí yẹn fi ṣe àyàn gbọ́ nǹkan tí ń sọ sọ́kùsọ̀ nítorí kí ni torí pé èèyàn fẹ́ fi ṣàlàyé fáwọn èèyàn so bá kó kó ṣàlùfọ̀ wa.

wọ́n fẹ́ kírun ọ̀bẹ́ ifá wà níwájú ìlúmọ̀sọ́dé wà ní so ọ wá gun orí kíní kan tó pè ní dùkán ìkíní yẹn kò tẹ́lé díẹ̀ báyìí bó ṣe gun ní ìlúmọ̀sọ́dé wà fà ní aṣọ sẹ́yìn bó ṣe fa ọ̀bẹ́ ifá ọ̀bẹ́ bá náà dẹ́nu sẹ́yìn padà ọ̀rọ̀ sọ̀kalẹ̀ kó lórí kíní yẹn wọ́n sá kírun gbà tó kírun tán ọ wá kọjú sí ìlúmọ̀sọ́dé pé wà ti gbàgbé ipe nahana rasulullah sallallahu alaihi wasallam an nusalli ala fitan bá nàbí kọ́ fún wa ká máa kírun láyè tó bá tó bá ga so irú ẹni tó bá kírun níbi àyè tó ga ju àwọn tó wà tó ga ju àwọn jẹ̀mọ́ lọ kì í ṣe pé nìyẹn kò nírun àmọ́ kò dáa tó ìwọ̀n àwọn tó bá kírun lẹ́yìn rẹ̀ náà kì í ṣe pé wọn ò nírun àmọ́ kò dáa tó ẹ̀dá tó ní wọ́n lọ wọ àìlọ. àwọn kọ́ máa ní kíkiri ẹ̀ máa ga rárá òní tó wà nínú igbó dáa jù tó wà lọ́sọ̀rọ̀ lẹ́nu sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀. oníròyìn policeman tó so tí kò bá wọ́n ní ẹni tó ń jẹ́ bí ọlọ́pàá àbí ká sọ pé gbogbo ẹni tó bá sá jẹ́ àwọn ṣe fọ́ọ̀sì tó kọ́ máa ní ká máa fi ọrùn gbọ̀n kalẹ̀ sórí ẹni yẹn tó pé ó ti wà níbẹ̀ kó tó di pé ọ̀nà nìkan máa tí pé tọ́lọ́n ti na ọ̀nà halali mi fóun òun jáde kó mẹ́ torí ìṣesúnà nabi sallallahu alaihi na kìí ṣe tí yẹn lè máa ní pé ìmọ̀ màámà nítorí nǹkan tí màá jẹ nítorí màámà máa fọwọ́ gbá súnà nabi sallallahu lójú so ibu ẹni tó ti jẹ́ onísúnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti nírùngbà kọ̀ lẹ́tọ̀ fún yẹn kí o fẹ́ wọnú ọlọ́pàá fọ́ọ̀sì tó wà tó lè lọ lè ṣe kí ni tó wà lè dánrùn mọ̀ tó pọ̀ fẹ́sì fẹ́sì fọ́ọ̀sì kò bá mú so àwọn tí bá ń bẹ ń bẹ ẹlòmí lè wọ́n ni àbò wá ní mùsùlùmí ọwọ́ ah, ah, ń bẹ mọ̀nà mùsùlùmí òsè ń débẹ̀ mùsùlùmí ò débẹ̀ àbò làánù sí wá dépò kí nìkan ah, ẹ̀mọ́yé mùsùlùmí ara rẹ̀ mọ́ so ìrọ̀lẹ́ ìnìkan tí ọjọ́ àlàyé tó wà lórí rẹ̀ so wallahu a'lam. bákan wá bẹ̀rẹ̀ lóòrè náà ó